الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adọ́pẹ́ fún ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe wa kò bí àsìkò yìí ọba tí ó fi àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ tí ó fi dá ẹ̀mí oníkàlùkù wá sí kí rọmọdọ́nù fourteen tó ṣe dédé twenty kó bọ̀ wá láyé ọlọ́run ni a dá ọpẹ́ fún òun náà ni ọba tí a fi ògo fún abábẹ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́n jẹ́ kí ẹ̀mí oníkálùkù wa kí ó rẹ́yìn oṣù ọlọ́n kó lékún ímánì wa kó lékún àlàáfíà wa ọ̀rọ̀mọ̀bọ́ọ̀nù tí a bẹ̀rẹ̀ náà èyí tí a sọ tí a ṣe tí ó bọ̀ sínú ìyọnu ọlọ́run òun náà ní kọ́lọ̀ kó ṣe rọrùn fún wa èyí tí a sọ tí a ṣe tí ó mọ bọ́ sínú ìbínú ọlọ́run ọlọ́mọdé a lè sọ ọmọdé a lè ṣe ọlọ́dẹ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé tí Ramadan ni bá ti wọlé tafsir quran al-Karim tí a máa ń ṣe ní ọjọ́ Saturday lẹ́yìn irun àṣùbà àmọ́ mo wá ní déédéé láàrin aago márùn-ún àbọ̀ sí aago mẹ́fà títí tá a fi ṣínu ní gbogbo ọjọ́ monday àti tuesday ọjọ́ wednesday ọjọ́ thursday ọjọ́ friday nínú oṣù ramadan níjọ́ tí kò bá ní wáyé látara ètò míì tí a bá níta á sọ fún wa pípé kò ní sí tẹ̀síìrì nígbà báyìí àmọ́ láìsí eléyìí pẹ̀lú gbogbo ọlọ́ba allah subhanahu wa ta'ala tafsiri wa yóò mọ wáyé láàrin monday sí ọjọ́ friday abẹ́lọ́run kọ́lọ́n kò ṣe rọrùn fún wa èyí tí a máa kọ́ tí a máa kà nínú ọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́n kò fi lékún ládàá oníkàlùkù wa kó kàwá nínú àwọn ẹni eré ẹni ìkẹ́ ẹni ìyọ́nú ẹni ọlọ́run bá allah subhanahu wa ta'ala. súrà tí à ń bá bọ̀ náà lánàá tẹ̀síwájú lórí ẹ̀ òun náà ni súrà tó alfurqan Quran chapter twenty five látòrí àyà twenty one. أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ خير مستقرا خير مستقرا وأحسن مقيلا ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عصيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد يضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا طلب الله سبحانه وتعالى من سورة الفرقان لك آية 21 ọlọ́run tẹ̀síwájú fún wa láti máa fi mọ̀ wá láti máa fi yé wa ìṣesí àwọn mùṣírìkí àwọn oníṣẹ̀ṣe àwọn òǹṣẹbọ àwọn kèfèrí nínú àwọn aráàlú mọ́kà níbi tí ọlọ́wọ́n bá ti gbé ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́wọ́n ti gbé dìde ọlọ́run fi ń mọ̀ wá nínú àwọn ọ̀rọ̀ àbùkù àwọn ọ̀rọ̀ tí ò lápọ́nlé nínú àwọn yẹ̀yẹ́ àwọn ìwà ìgbógunfini ìkọ́ tọ́lọ́mù ọba tọ́lọ́ fi rán nàbí tí wọ́n jókòó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí a bá gbàgbé a máa rántí pé nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu wọn lọ́hùn-ún òun náà ni pé ìwọ lè jáde bí ọlọ́hùn tó pé àwọn jọ mọ́ ń pàdé nínú ọjà ni tó bá wá tajà ó wàá rajà bí yóò bá jáde bí ọlọ́hùn òun ní nǹkan ṣe pẹ̀lú ọjà nínú ọ̀rọ̀ ẹnu wọn wọ́n ní wọn ò lè jáná bí ọlọ́run bó bá jáná bí ọlọ́run àá o gbọ́dọ̀ máa jẹun bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ máa mu àwa ń jẹ à ń mu ìwọ náà ń jẹ ìwọ náà ń mu kí wàá ló wá fi ọ̀tọ̀ sí wa eléyìí náà lọ́wọ́ bá fún wọn lẹ́sìlẹ̀ lórí wípé rárá kò rí bẹ́ẹ̀ ànábì òun ọlọ́run ọba ni kì í ṣàkọ́kọ́ nínú àwọn ànábì kí ló dé tí ò ní jẹ tí ò ní mu àwọn tó wá síwájú rẹ̀ wọ́n jẹ wọ́n mu àwọn tó wá síwájú rẹ̀ wọ́n á máa rìn lọ́jà wọ́n á máa tajà wọ́n á sì máa rajà àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn kèfèrí látara ọkàn wọn tó ti dípẹ́ta etí wọn tó ti dípa tí ò lè gbọ́ dáadáa ojú wọn tí wọ́n ti fọ́ ojú àfọ́ọ́nú tí wọ́n lo ìrìn tó dáa síbẹ̀síbẹ̀ wọn ò dákẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì sọ̀rọ̀ àbùkù náà ni ọlọ́run wọ́n sọ fún wa nínú àyà twenty one ọlọ́run wọ́n kọ́ lẹ́lẹ́dún ìdàlẹ̀ ẹ̀rùjú náà ní kan ẹ̀nà ẹ̀lẹ́wùlá لولا أنزل علينا الملائكة ونرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا ọlọ́run ní ẹ̀rí tí wọn ò ní ìgbàgbọ́ nípa ọjọ́ àlùkìyàmà tí wọn ò ní ìgbàgbọ́ ilé ayé tá à ń lò lọ yìí jàmá ọlọ́run tó dálé ayé yìí tó fi ìbẹ̀rẹ̀ sí ó fi òpin sí ìṣẹ̀mí wa yóò tánjọ́ kan ìṣẹ̀mí ayé gangan fún rẹ̀ yóò tánjọ́ kan ọlọ́run ní ẹ̀rí àwọn kan wọ́n ń bẹ nìyí wọn ò nígbàgbọ́ sí i kódà wọn a máa sọ pé ọmọ èèyàn gan kì í kú ọmọ èèyàn rí ni ìrìn àjò ni yóò lọ yóò padà wáyé kódà wọn a máa sọ lẹ́nu wọn ìpele ayé ò ní parẹ́. وقال الذين لا يرجون لقاءنا ọlọ́run ní àwọn tí wọ́n sọ yìí pé kò sí ìgbà tílé ayé ó parẹ́ dépò pọ́lọ́run ó gbé àwọn dìde táwọn wá ṣe ìṣirò fọlọ́run tọ́lọ́run mọ̀ bí àwọn nípa táwọn ṣe lé ayé ọlọ́run ní àwọn tí wọ́n ní kò rí bẹ́ẹ̀ nínú tẹ́ẹ̀fì máa mọ̀ nínú ọ̀rọ̀ ẹnu wọn wọ́n máa ní lẹ́wọ́lẹ́ òǹzílà àlẹ́yìn ẹ̀lẹ́mẹ̀lẹ́ ìkẹ́tù àwọn ọ̀rọ̀ bàánà ìbáyé pé wọ́n Muhammad sallallahu alayhi wa sallam tó ń pẹ́ àpèmọ́ra pàánà bí ọlọ́run ọba níyọ tó bá já sí pé lóòótọ́ ló bá rí bẹ́ẹ̀ sọ fún ọlọ́run ọba rẹ kó sẹ́ndì àwọn mọ̀lẹ́kà látòkè sánmà ká máa bọ́ọ̀lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ká máa bọ́ọ̀lẹ̀ níjọ níjọ ká pàdé wọn ká máa rí wọn bá a ti ń rí ọ táwọn mọ̀lẹ́kà afẹ́ rí wọn ìwò tó ṣe gẹ́gẹ́ ní ráwọn mọ̀lẹ́kà sí wa àwòrán ọ̀rọ̀ tó rìn ọlọ́wọ́n títí wa náà ẹ sọ fún un afẹ́ rí òun nípa ọlọ́run rẹ kó fi ara rẹ̀ hàn wá kó sì sọ tí ó sọ fún wa jẹ̀mọ́ ẹ ìgbéraga ẹ ìgbéraga ìkọjá àlà àlà lẹ́nu àwọn kèfèrí abẹ́ẹ̀dì tí àwọn àwọn alágbára ilé ayé lè ràn yẹn kó wá ní rárá mo ò mọ ìwọ náà mọ wọ́n lu ẹlòmíì tó mú dé báràkì mu wọ́n ní káwá gbé ẹ wá láti báràkì wọ́n ní ara wọn ò mọ̀ sí ẹjẹ́ sọ fún ọ̀gá yín ọ̀gá nìkan gan ni kó fara hẹ̀hẹ̀ ẹ olórí orílẹ̀-èdè gómìnà lu wọ́n ní kí wọ́n pè ẹ wá onírárá àwọn tó wọn náà ò mọ̀ sí ẹjẹ́ òun gangan ni kó wá fẹ́ náà rẹ̀ kó wá fẹ́ náà rẹ̀ pè ọ́ àbẹ́ẹ̀ rí pé ìwà gbéraga ni àwa náà sì mọ̀ pé lè yá àjẹ́ dánwò. àjẹdánwò tẹgbẹ ẹdẹ ènìyàn ẹgbẹ́ wa àmọ́ Ọlọ́run tó wá rán Muhammad sallallahu alayhi wa sallam tó rán gbogbo ayé ọmọ ènìyàn wọ́n mọ̀ tún ṣe gíní wọ́n mọ̀ ṣe gẹ́raga sọfọ́lọ́wọ́n bá rẹ̀ pé ìwọ ìwọ ìwọ òjò ní kó màláyíkà àwọn olè wà special wọ tá a mọ bàbá rẹ tá a mọ ìyá rẹ tá a mọ tó o sì àrùn ìwọ kéré àbọ́lọ́hùn gangan tó rẹ̀ gangan ní kò ń gangan fún rẹ̀ kó wá bá wa sọ̀rọ̀. laqad istakbaru fi anfusihim ọlọ́run ní a ah, ìgbéraga lélẹ́yìí tó ń tẹnu wọ́n jáde ìgbéraga ni ìkọjá àlà ni ìmọ̀mọ́ ìwọ̀n ara ẹni ni ta ni wọ́n bóun náà jẹ́ tọ́lọ́wọ́n bá dá látara omi lọ́gbọ́lọ́gbọ́ tó fi gbà kan gbénú ìyá rẹ̀ tó fi gbà kan ráfò tó fi gbà kan nìyí tó ń tàrà àrà lórí ilẹ̀ tẹ́tẹ̀ rẹ̀ ò múlẹ̀ tó fi gbà kan bẹ lẹ́yìn ìyá rẹ̀ òun náà wá dé ní tiẹ́ pé yóò mọ̀ ní rárá o bákàbákà lòún jẹ́ ọlọ́ni lẹ́kọ̀ọ́ ní sẹ́kìbá rúfin àǹfọ̀sọ yéèm ọlọ́ni wọ́n ti fi ẹ̀mí ìgbéraga ti ń bẹ lórí ọkàn wọn ọlọ́ni wọ́n ti fi hàn wàhátà òrètú wọn kẹbíra ọlọ́run ni wọ́n ti kọjáàlà ní kọjáàlà tó le torí ẹ̀ bọ́lá máa ń mú ìyá rẹ̀ wá bá kéferì tí bá mú wá bá àwọn aláì nígbàgbọ́ jama ọlọ́run ti ṣe sùúrù fún wọn lọ́pọ̀lọpọ̀ o ọba onísùúrù ọba onífaradà lọ́lọ́run a máa ṣe sùúrù fẹ́ dá ọlọ́run máa ń lọ́ra ẹ̀dá kúrò níbi àbòsí kì í fẹ́ kí ẹ̀dá kó kú sórí àbòsí kó kú sórí ìwà ìbàjẹ́ ọlọ́mọ ń lọ́ra rẹ̀ bóyá yóò yí padà bóyá yóò pera rẹ̀ padà bóyá yóò tún rẹ̀ dá yóò tún rẹ̀ bí yóò jọmọ níwàbí torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí ló dọwọ́ wa ẹ má jà fọwọ́ akẹfẹ̀rí tí wọ́n á máa gbẹ́rù gbọ́n rí wọ́n á máa ṣègbéraga sọ́lọ́ọ̀gbọ̀n ọba mọ́lọ́n bá ti bá wọn sọ̀rọ̀ ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ kí òfin ọlọ́run kó kà wá mọ́lọ́n bá ní nǹkan báyìí ní á ṣe ẹ̀já ṣe é nǹkan báyìí ni a tìnà sí ẹja a tìnà sí orí ọmọ ènìyàn jàmáà ibi tó ń bẹnu kò sóorí fọmọ ènìyàn kan tí máa ń tàpá sófin ọlọ́run kò nílé ayé bẹ́ẹ̀ kò láti bàtán kò lọ́la bẹ́ẹ̀ ni kò ní ìgbésí ayé torí ìdí eléyìí ẹ̀mọ́jà mú àwọn kékeré tipẹ́tipẹ́ làwọn kékeré ti rí báwọn wọ́n jọra wọn lójú wọ́n tàpá sófin ọlọ́run kí wọ́n kẹ́yìn sófin ọlọ́run kí wọ́n máa sọ̀rọ̀ tó lé ọ̀rọ̀ àbùkù kí wọ́n máa sọ́sọ́ lọ́run àbí kí wọ́n máa sọ sí àwọn ànábì ọlọ́run. يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا. ọlọ́ni ẹ̀wá rí o yọ́mọ yàrá ọ̀nà ìmọ̀láìka ọjọ́ tí wọ́n mọ̀ gan ní àwọn màláìkà tí wọ́n mọ̀ rí àwọn màláìkà gangan tí wọ́n ní kọ́ lọ́n sọ̀kalẹ̀ wọn wọ́n rí wọn bẹ́ẹ̀ ni ọjọ́ náà ń bọ̀ wá ààyè méjì wọ́n ti rá àwọn màláìkà alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n bá múra tí wọ́n fẹ́ kúrò láyé jẹ̀mọ́ ẹnì kò ní fi ilé ayé yìí lẹ̀ léèyàn lọ́kùnrin lóbìnrin yóò rí màláìkà bẹ́ẹ̀ ni àti mùsùlùmí ni àti kẹfẹ́rí ni yóò fojú gan ni rẹ̀ yóò rí lórí àwọn màláìkà nílé ayé tá a wà yìí ẹnì kan ní fayílẹ̀ kó má rí wọn rírí àkọ́kọ́ nù rírí ẹlẹ́ẹ̀kejì òun náà ní ọjọ́ kìyàmà níjọ́ lọ́n bá gbóni kálukú wa dìde tá a dìde láti inú sàárè jama má ṣe iye méjì yẹn ó ti di kí wá tún wá ní ó di náà láti dìde wá mí ni lòun ọlọ́wọ́n bá ti ló ti dá wa wàfi yanu ìdókun inú yẹpẹ náà òun náà lòun ọlọ́wọ́n bó dá wa padà sí nígbà bá kú wa padà sí yẹpẹ ẹni wọ́n sin ẹni iná jó ẹni ẹja ẹni ẹni ẹni gbogbo tó fọ sábà bí ikú ọmọ ènìyàn á padà sínú á padà síbi tá a ti wá àmì ní hánú kúrò jókòó lọ́wọ́ ọlọ́run ti mú wa dìde lódìdí èèyàn láì sọmọ láì ṣe kókó á dìde lódìdí èèyàn ìyẹn lọ́jọ́ àlùkìyàmà oníkálukú wa ládìde á gbéra dì láti ṣe ìṣirò fọlọ́run láti máa sọ bá a ṣe ṣe lé ayé bá a ṣe pòfin ọlọ́run ọba mọ́ á mọ̀ sọ lẹ́yọ kọ̀ọ̀kan jàmá ọlọ́run sì sọ oníkálukú lẹ́sàn-án tó bá ṣe láyé níjọ́ náà àwọn kèfèrí àwọn tí wọn ò nígbàgbọ́ nú ọlọ́run tí wọ́n tàpá sófin ọlọ́run láyé wọn ò dá wọn màláyíkà àmọ́ rírí tí wọ́n dá wọn màláyíkà kì í ṣe rírí ìdùnnú rírí ìbànújẹ́ ni sọ̀nà méjèèjì tí wọ́n ti dá wọn màláyíkà rírí ìbànújẹ́ ni kì í ṣe rírí ìdùnnú. jama mùsùlùmí anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi albaro bin azib radiyallahu ta'ala anhuma oní inna al-abd ó ní ẹ̀rí ẹrú ọlọ́run tó jẹ́ kèfèrí aláìnígbàgbọ́ síjọ kan ṣoṣo ọlọ́run tí ò sí ọlọ́run ọba nílé ayé rẹ̀ yìí jama kò nígbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run ìdàkẹ́yàna fi ìpẹ̀tà ìmìnà dúnìyà wa ìpìbáàlì ìmìnà àfẹ́rọ̀ tó bá tó ìgbà tí ó fa ayé lẹ̀ tó bá tó ìgbà tí ó fi ayé lẹ̀ tí ó fi ayé lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tí ó papòdà nazala ilayhi mina sama ìmàlẹ́ ìkẹtù sódò ojú àwọn màlẹ́kà wọn sọ kalẹ̀ láti sánà àwọn màlẹ́kà lè ojú wọn yóò dúdú látara bínú wọn sọ kalẹ̀ máàhùn alùmùsù wọn mú dání nǹkan ọ̀hún tó dára gẹ́gẹ́ bí bí ankachifu bí aṣọ tó nípọn báyìí fẹ̀yàjìlì súnà mi níhu wọn mọ̀ wá wọn jókòó wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ madal basar jama ibi ọmọ ènìyàn bá lè rìnà dé ibẹ̀ náà ni ìjókòó àwọn màlẹ́kà ni ó gbá èdè lágbọ́ yé bí kí ẹ máa bẹ ní pápá open field tó bá dúró báyìí níbi tó lè rìnà dé bó ṣe lè kó jìnà tó bẹ́ẹ̀ náà níbi tí àwọn màlẹ́kà ọlọ́run tí wọ́n gbá èdè ní ìgbà náà wọ́n jókòó sí gbèrè ẹni yẹn fàyàkóòló wọ́n mọ̀ á sọ báyìí ayatuwa nafsul khabitha ìwọ ẹ̀mí burúkú ìwọ èèyàn jágánjagán òkúrúdí ila sakati min Allahi wa ghadabin ó yá máa jáde máa jáde bọ́ sínú ìbínú ọlọ́run máa jáde máa bọ́ sínú ìbànújẹ́ tọ́lọ́run ó pín kàn ọ́ fatafarraqu fi jasadihi olèmí yóò máa yóò mọ mi ara ẹni yẹn jigijigi yóò mọ mi ara ẹni yẹn jigi ẹ̀mí ẹ̀mí kèfèrí yóò wo gbogbo ara rẹ̀ láti orí inú rẹ̀ sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ tó débi orí èékánná ọwọ́ méjèèjì òun náà lẹ́mí yóò mọ yóò mọ mi jigijigi lẹ́yìn náà fàyẹ̀ntẹ́sìrìhùwà kẹmà yuntazaru asufud minasufi almablon bẹ́ẹ̀ ni ẹ̀mí yìí àwọn mọ̀lẹ́kà wọn gbá mọ̀lẹ́kà yóò gbá nígbà pẹ̀lú ìbínú wọn fi gbá wọn gbá ẹ̀mí rẹ̀ ẹ̀rí wọn ni wọn gbà gẹ́gẹ́ bá a ṣe máa ń yọ kóró òwú tútù tá a máa ń yọ kúrò nínú òwú tútù tá a ti fomi tá a ti fomi wẹ́ẹ̀kì fàyà àkójọha wọn wàá gbẹ ẹ̀mí rẹ̀ fàyìdà àkàdà ha tá a máa gbẹ ẹ̀mí arákùnrin nìyí èmi arábìnrin ni tó jẹ́ kékeré kí ìsìn náà lẹ́mu yẹ dẹ̀rùwà fi yadihi tarfata aynin hatta yaj'aluha fi tilka al-mamsul ẹ̀mí rẹ̀ tí wọ́n gbà yìí wọn ò ní fẹ́ kó pẹ́ lọ́wọ́ àwọn wọ́n wàá jù síbi aṣọ tí wọ́n mú dání wọ́n jù síbẹ̀. wọ́yá kúrúdú mi ni ya kà á ń tẹ́ni kà á ń tẹ́ni líhi jífàtì wúdìdá ti yàrá wájú àrùn a yóò mọ ọrùn òórùn burúkú tí ò sí tí ó ní òórùn burúkú tó tó tó tó ẹ̀mí náà lẹ́yìn náà fayasi àdúnà bí ha wọ́n wá mú ẹ̀mí wọ́n mú lọ sókè sánmà wọ́n mú gun lókè lọ fayayamuru na bí ha alábẹ́lẹ́ ní ẹlẹ́bẹ̀lẹ́ ìkà ilẹ̀ màá dà rúfin kábí gbogbo má ṣe mú ẹ̀mí gun òkè jama àwọn àkójọpọ̀ màláìkà tó máa ń pàdé wọ́n máa ní à ah, irú ẹ̀mí burúkú ò lè mú wálé nì irú ẹ̀mí burúkú ò lè léyìí ẹ̀mí ò lè léyìí fayakulun wọ́n máa ní fúlàní bọ́nà fúlàní ẹ̀mí lágbájá ọmọ lágbájá ni o bí àkàbáyé asùnmá ìlẹ́tì kẹ́nà ìsọ́nmá bí ya fìdúnìyà wọ́n máa pè é pẹ̀lú orúkọ burúkú tẹ́ni ni máa ń jẹ́ láyé ah, ẹ̀mí kọ́lé oṣó ni o ẹ̀mí àjíkì jága ni jama àwọn orúkọ burúkú tẹ́lẹ̀ mi máa ń sọ́ra rẹ̀ èyí tó láyàkì jù nínú orúkọ burúkú ni ó làwọn mọ̀lẹ́kọ̀ọ́ fi máa pè é wọ́n ní ẹ̀mí lágbájá ọmọ lágbájá ni lẹ́yìn náà ọwa ni hátà yunta àbí ilẹ̀ sàmà ìdónìyà títí tí wọ́n fi dé sàmà sàmà táwọn wò lókè yìí yẹn ni sàmà lé ayé fàyè staftahu lahu fàlàyé staftahu lahu àwọn mọ̀lẹ́kà tí wọ́n gbẹ́ni ìdání wọ́n fẹ́ kí àwọn mọ̀lẹ́kà tí ń bẹ sánmọ̀ lé ayé kí wọ́n ṣí géètì sánmọ̀ kí wọ́n ṣílẹ̀kùn sánmọ̀ wọn ò ní ṣe fún wọn. sọmọ kára rasulullah sallallahu alayhi wa sallam anabi wa káyà kan náà kùhání kálí mọ̀ pé ọ̀rọ̀ tánàbí sọ fún wa yìí ọlọ́run náà sọ fún wa nínú ọlọ́ni lẹ́tù fẹ́tẹ́hùlẹ́hù mọ̀bùmọ́bù sàmá wọlé yẹdẹkùnú nàìjẹ́nẹ̀tẹ̀ hẹ́tẹ́ yẹnjẹ́njẹ́mọ́nù fi sàmìnú kíyọ́tọ̀ ọlọ́ni ẹgbẹ́ òun lẹ́tù fẹ́tẹ́hù lẹ́hù mọ̀bùmọ́bù sàmá gbogbo àwọn ẹ̀mí kèfèrí ẹ̀mí aláìnígbàgbọ́ ẹ̀mí tí ò sin ọlọ́run lọ́kàn ṣoṣo tó má fi lè fi ilé ayé lẹ̀ wọn ò ní sílẹ̀kùn sánmà fún wọn. bẹ́ẹ̀ni àtàyẹ jẹjẹmẹlú sí sanilkiya àyàfi tí ràkúnmí bá lè gba inú wo abẹ́rẹ́ kọjá ìwò hmm. abẹ́rẹ́ ràkúnmí ó gbalẹ̀ kọjá kí láà sọ jẹ̀mọ́ tó possible impossible àdáhà ah, ah, lẹ́yìn rọrùn ọlọ́ọ̀ni àfi tí àtúnbá lè gbanú abẹ́rẹ́ kọjá òun ni wọ́n fi sílẹ̀kùn sánmà fún wọn àmọ́ tí ò bá lè gbàbẹ̀ kọjá o wọn ò sílẹ̀kùn sánmà fún wọn eléyìí ọmọ kan wáyé pé wọn ò ní sílẹ̀kùn sánmà wọn ò ní rí ọ̀nù ọlọ́run wọn ò ní rí kí ọlọ́run jẹ̀mọ́ torí ẹ̀ lára burú tí ń bẹ́ẹ̀ bí kíyàn bọ́lọ̀ wóró gúnnù ká sin náà ká sin nǹkan mi ká pe ọlọ́run ká pe nǹkan mi ká gbára lọ́lọ́run ká gbára lé nǹkan mi jẹ̀mọ́ ká foríbalẹ̀ fún ọlọ́run tán ká tún máa foríbalẹ̀ fún nǹkan míì ká sin ọlọ́run lójú mọ́mọ́ kó tún di lóru kéèyàn tún máa sin nǹkan míì òjẹ́lẹ̀ òru jẹ́ mọ́síláṣí jẹ́lẹ̀ eégún lára burú rẹ̀ nìyẹn jẹ̀mọ́ mùsùlùmí ìgbọ́lọ̀ wórogún ìṣẹ́bọsọ́lọ́run kò sí orí kankan mẹ́ẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ lẹ́yìn àbínálẹ̀ kìyàmọ̀ fàyàkúlù lọ́hùn àìsàn wọ́jẹ́lì ọlọ́run máa sọ fún àwọn màláíkà yìí pé oktobo kìtàbà òfìsì jíìlì fìlà àrùbí sọfúlẹ ó ní ah, ẹrú mi kẹfẹrí aláìnígbàgbọ́ nínú mi tí ó sìn mí lọ́kàn ṣoṣo ẹ kọ orúkọ rẹ̀ sínú ìwé ìpẹ̀jọ́ tí ń bẹ nísàlẹ̀ nísàlẹ̀ nísàlẹ̀ nù lẹ́lẹ̀ ní ilẹ̀ keje ẹ kọ orúkọ rẹ̀ síbẹ̀ fàtútù rọ́hùn rọ́hùn tọ́rhán lẹ́yìn náà ẹ̀mí rẹ̀ yìí wọ́n bá gbọ̀n yọ wọ́n fún ẹ̀mí rẹ̀ ká wọ́n ju ẹ̀mí rẹ̀ lẹ̀ wọ́n làwọn màláíkà yìí sọmọ kọ́ra àbábi tó ka àyà mínú alukurhani láti lè fi gbé ọ̀rọ̀ tó ń sọ yìí láti lè fi gbé lẹ́sẹ̀ àyà náà bẹ nínú sọ́tò ìhajj àyà thirty one ọlọ́mọba ni wọ́n máa ń yé ṣeré kíbi ńlá fàkà ánìmọ̀ ọ̀rọ̀ mi náà sánà. فتقطفه الطير أو تحوي به الريح في مكان سحيق ọlọ́run wa man yushrik billah ọlọ́run lẹ́nikẹ́ni lọ́kùnrin lóbìnrin ni tó bá fi lè bó wọn lọ bá wọn àwọn ọlọ́run bá wà orogún a tó bẹ̀ pé ọlọ́run kì í ṣe ẹyọ kan méjì ni àbí mẹ́ta ni àbí mẹ́rin ni tó ń tàn bá kúrò láyé ọlọ́run nípa ka annama kharra minas samaa ọ̀rọ̀ rẹ̀ yóò dàbí ìgbà tí èèyàn jábọ́ látòkè sánmà torí pé òkè sánmà òun làwọn mọ̀lẹ́kọ̀ ti ju ẹ̀mí ẹ̀ ó ti ju ẹ̀mí ẹ̀ lẹ̀ ọlọ́run ni ó dàbí ìgbà tí èèyàn bá jábọ́ látòkè sánmà ni pàtàkì àtọ́yèrè òun lẹ́yìn bá gbà mú lókè sánmà nù lórí òfurufú ẹ bá gbẹ́ ẹ̀mí mú ni ó bá gbẹ́ ẹ̀mí mú àwòtá ibi rí rí ìfimọ̀ kan ní àbí bí ìgbà tí yẹn bá jábọ́ láti òkè sánmọ̀ tátẹ́gùn wá gbé ẹ̀mí mi ó wá lọ gbé ó gbé lọ sí ààyè tó jìnnà fatuhaduru huhu fi jasadihi anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ̀mí yẹn nìyí ọlọ́run wà ní káwọn mọ̀lẹ́ka dá padà sí ara ẹni yẹn wọ́n dá padà sí ara ẹ̀ torí pé o ti kúrò láyé o o ti wà níṣẹ̀mí barisaku barisaku òun ni wípé kéèyàn ti kúrò láyé àfi láyé mọ́ a ní nǹkan ṣe pẹ̀lú ayé ìyẹn ti kú àmọ́ àlìkìyàmù ò tí ì dé èèyàn ò dálìkìyàmù gbogbo wa àjọ dálìkìyàmù papọ̀ ni ẹni tí kú látàkùn ádámà títí tẹni tó kù nígbẹ̀yìn àjọ dálìkìyàmù nígbà kan náà ni àmọ́ kálìkìyàmù tó dé ọmọ ènìyàn ẹ̀mí ènìyàn yóò mọ̀ ọbẹ̀ ní barzakh wọ́n fún wọn pé ní alẹ́ àyàtò lè ìṣẹ̀mí ni ẹ̀mí wa tá à ń lò láyé náà láàlò mbẹ́ ẹ̀mí tá à lò mbẹ́ náà láàlò lálẹ́ náà tọ́lọ́ lọ́wọ́ dá ẹ̀mí ọmọnìyàn láti kú ẹ̀mí ọmọnìyàn kì í kú ara ọmọnìyàn ní máa jẹrà ọlọ́run sì máa dá ara padà sí ìpìlẹ̀ ara àmọ́ yóò jẹrà yóò tún padà yóò jẹrà yóò tún padà kódà nínú náà ẹ̀mí kèfèrí ò ní kú ara kèfèrí ni ó mọ jóná bá rẹ̀ bá jóná ọlọ́run tún dára yẹn padà sílẹ̀ tí ọlọ́run dá ẹ̀mí kankan láti kú ó dá ẹ̀mí láti mọ láti mọ ọbẹ̀ gbére ni. tọ́ wọ́n wá dá ẹ̀mí padà sí lára wọ̀yà tí hí mẹlẹ́kán àwọn mọ̀lẹ́kọ́ ọlọ́run ọba méjì wọ́n wá yọ sí wọ́n wá bá alálejò fàìdìlìsáánì wọ́n wá gbé jókòó gbogbo lè ta aṣọ ìjàmá ẹ lè ọmọ ènìyàn kan ò lè mọ́ pẹ̀ bẹ́ẹ̀ ni a lè fojú rí i àyàtò barzakhiya ni àyàtò barzakhiya òun náà ni eléyìí fàyàkùlẹ́ni wọ́n mọ̀ abẹ́ lọ́wọ́ rẹ̀ pé mọ̀rọ́bù tani olúwa rẹ̀ fàyàkùlù háhù háhù láhádìrì àni àìwòlẹ̀ ah, wí gbọ́ tẹ́ ẹ̀ sọ mí mọ́ èsì lónìí béèrè tẹ́ wí mí mọ́ láhádìrì omi lọ́lọ́run kankan jọ ó ọlọ́run tèmi pọ̀ jàre fàyàkùlẹ́ni láhùn wọ́n tún bí madinuk kí lẹ́sìn rẹ̀ kí ni ẹ̀sìn rẹ̀ nígbà tó ń bẹ láyé fayakulu hahu hahu la hadiri atúni a èrè ò lẹ́nu bí mi yé mi ò mọ̀ mi ò mèsì lórí ẹ̀ jama fayakulani lahu wọ́n tún wá bèèrè lọ́wọ́ rẹ̀ mahada rọ́dúnú lẹ́dí ibi ìsàfihàn kí ni ìbáṣe rẹ ìbáṣe rẹ pẹ̀lú muhammad sallallahu alayhi wa sallam kí ni ìbáṣe rẹ pẹ̀lú ẹ̀ fayakulu a tún ní àrùn àwùlẹ̀ àádìrí a ní ẹ̀rọ òun ò gbàgbọ́ òun ò mọ̀ òun ò mọ̀ rárá ní níkàṣe pẹ̀lú ẹ̀ fàyínádì múnádà mìíràn sàmà àǹkàdàb àǹkàdàb ìkànnà àmọ̀lẹ́kà yóò wá pariwo lókè sánmà pé a ẹ̀ má da lọ́wọ́ òkúrọ́ ni o ó pàdé ànábì kò gbàgbọ́ ni o ó bá a ló gbà kó ni o ẹ̀ má da lọ́wọ́ òkúrọ́ ni o wọ́n sọ nípa ànábì fún ó kọ tí ikún sí ni o wọ́n sọ̀rọ̀ ọlọ́run bá fún kò gbá ni o tinú ẹ̀ ni ó ṣe o wọ́n á ní kazab òpùrọ́ ni fáfúrúṣu láhù mílíọ̀nàr lẹ́yìn náà wọ́n wà tẹ́ ibùsùn fún ibùsùn ní jẹ́mọ́ kì ṣe aṣọ bẹ́ẹ̀ ni kì ṣe bẹ́ẹ̀dì iná oníwó tẹ̀ fún wọ́n á tẹ iná fún jẹ́mọ́ ẹ bá ṣe máa tẹ́ bẹ́ẹ̀dì wọ́n dá sí pé iná iná ni ó jẹ́ wọ́n wá tẹ iná fún un lẹ́yìn náà wọ́n ní waftahu lahu baban ila an-nar wọ́n wá sí ilẹ̀kùn kan nínú náà wọ́n wá sí fún un kó máa rí inú náà iná jahannama kó máa fojú ara rẹ̀ rí fayatihi min harriha wa sumumiha ooru náà yóò máa fẹ́ sí ìgbóná náà yóò máa fẹ́ sí títí láti ìgbà tí wọ́n ti sin títí tí èdè jálù kìyàmà bó ṣe máa rí inú jama òyìnbó yẹ kó àìlèyé kábúrúhù hàtàtà kùtàlìfà fìhí àdùláhù sàárè rẹ̀ ọlọ́run tún ní kílẹ̀ kó fún pínpín mọ́ níbi pé gbogbo egungun ẹ̀gbẹ́ gbogbo ẹ̀ yóò wọnú ara wọn yóò kásì sàárè rẹ̀ ó fún pínpín wọ̀nyẹ̀ tí hiyọ́rọ́ dúró lónìí kọ̀bí ìfẹ́lúwọ́jì lẹ́yìn náà arákùnrin kan wà bá a arákùnrin ní ìjàmá eh, kò dùn rí kò dùn wò òbúrẹ́ wa ní ọ̀bí kùtìyà aṣọ ọrùn rẹ̀ gan kò dáa kò dùn wò kò dùn rí múntínú rí òórùn rẹ̀ ó burú jáì fẹ̀yàkóòlù àmọ́ wa sọ fún báyìí pé abṣir bílẹ̀ ẹ̀dẹ̀ yẹ sóòk gbọ́ máa dunnú wọ́n kẹfẹ́ rí máa dunnú máa dunnú ìdùnnú ni fún ọ lẹ́nìí ẹ̀ torí tó ń bẹ̀ nínú jẹ́ ìdùnnú rẹ̀ ní lẹ́nìí torí pé n tó ń rí ipò tó wà kẹfìrí ti ń bẹ nínú ìbànújẹ́ ó ń bẹ nínú ìnira ó ti ń bẹ nínú òfò èyí tó ẹni tó tún wá wà ní tí yóò tún máa sọ fún pé àá farabalẹ̀ mọ́wùlẹ̀ ìbànújẹ́ ìdùnnú lè ní fún ọ ìdùnnú. هذا يومك الذي كنت توعد níjọ́ tí wọ́n sọ fún wọn nígbà tó ń bẹ láyé pé bí yẹn bá sin ọlọ́run yóò késo rẹ̀ bí yóò sì sin ọlọ́run náà ni yóò kó títí ẹ̀ náà sọ fún ọ tí sọ nípa ọjọ́ ìní fún ọ òun pè é nírọ́ ọjọ́ náà nìyí o onírọ́ ni ní ṣẹlẹ̀ kò kìyàmọ̀ kò sọ́jọ́ kò sọ́jọ́ kò sígbà kò ó máa sọ fún báyìí pé àwọn ni àwọn béèrè lọ́wọ́ ẹni yẹ pé mọ̀n àǹt tàbí wọ ìwọ òbúrẹ́ wà yìí kó o dún rí kó o dún wò aṣọ ọrùn rẹ ò dáa ìwọ gangan fúnra rẹ nìyí èèyàn gbọ́dọ̀ gbójú òkè kíyàn wù ọ kó o dún wò ta ni bóòlù ṣe jẹ fọwọ́jì kúka àlùwájú yẹ jí rú bí sáà mo ṣe rí ọ yìí ó mú orí wá o ohun múdùn ló wá bá mi ìbànújẹ́ ló wá mú wá bá mi fayakol ẹni tó wá wà ní yóò máa sọ̀rọ̀ yìí pé ana amọ̀lú kẹlẹ́ fàbíyì sọ̀rọ̀ èmi tí wọ́n bá yìí èmi ní iṣẹ́ bí iṣẹ́ bú iṣẹ́ àìdá ọwọ́ rẹ láyé tó máa ń pa àwọn èèyàn lẹ́kún jayé ó mọ èèyàn tó ti pa ẹ́ ó máa bú tó ti ṣe ó mọ ṣìnà ó máa gbèrè ó mọ jàǹbá ó máa bú tó ti ṣe lọ́kùnrin ọjọ́ kan òní yóò sọ o gbà nábì gbọ́ gbogbo wa bi tó wù pátá èmi nìyí èmi náà nílé nìyí àná amọ́dúkẹ́lẹ́ kábíyèsí fayakol kẹfẹ́rí ò máa ní rọ́bì ìwọ olúwa mi láàtọ́kẹ́mi sáà láàtọ́kẹ́mi àsáà ìwọ olúwa mi dákun mọ̀jẹ̀ kálíkì yá torí pé yóò mọ̀ mọ̀ pé gbogbo tóun rí nínú ìnira nínú ìjìyà nínú sàárè ní barzakh jama ẹyọ ọ̀kan nínú ẹgbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún tí ó rí lálẹ́ kìyàmọ̀ a máa ní olúwa dákun má jẹ́ kí ah, má jẹ́ kálẹ̀ kìyàmọ̀ dé má jò dé jama anaduwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nípa ti mùsùlùmí onígbàgbọ́ òdodo onígbà tí mùsùlùmí gbàgbọ́ bá fẹ́ kúrò láyé ọlọ́run màlẹ́kà wọn wá wọn wá gba ẹ̀mí ẹ̀ wọn á gba pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n náà ṣe tọ́ ọ̀tí náà ṣọ́ wọ́n gbà pẹ̀lú sùúrù pẹ̀lú àánú pẹ̀lú ìkẹ́ yẹmọ́ ọmọ wa gbà tán wọ́n wà mú lọ wọ́n fi síbi aṣọ wọ́n wà mú lọ òkè sánmà gbogbo máa ti rìn lókè sánmà tán pàdé àwọn àkójọ àwọn mọ̀lẹ́kà wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé ta ni áá ẹ̀mí lágbájá wo ló dùn yìí ẹ̀mí wo ló dáa yìí ẹ̀mí wo ló rẹwà yìí wọ́n ní ẹ̀mí lágbájá ni ẹ̀mí abdullah ọmọ abdulrahman ni èmi abdullah ọmọ àbùkù dóòsù ní ọmọ àbùkù fatáà ní wọ́n pè ní orúkọ tó dáa jù títí tí wọ́n fi dókè sánmà àwọn mọ̀lẹ́kà tí ń bẹ ní sánmà wà sí géètì lẹ́yìn náà wọ́n á fi lọ́fíńdà lè mẹ́sìkì wọ́n fi pa á la wọ́n wá dẹ́mi yẹn padà sí ara ẹni yẹn náà. wọ́n dá yẹn padà sí ara ẹni yẹn ẹ̀mí yẹn wọ́n dá padà sí ara ẹni yẹn àwọn mọ̀lẹ́kà máa béèrè ìmọ̀ rabbuk tani olúwa rẹ talẹ̀ tó ń sìn talẹ̀ tó gbàgbọ́ jẹ́ bí olúwa rẹ olùdá rẹ tíjọsìn rẹ tọ́ sí ani rabbi allah olúwa mi ni allah wa ma dinuk kílẹ̀sìn rẹ ani dini al-islam máa béèrè pé kí ni tó rí sí anabi tọ́lọ́ ń gbé dìde nígbẹ̀yìn ní ayé muhammad sallallahu alaihi wa sallam àdìnàbí yìí muhammad anabi tèmi tí mo gbàgbọ́ jama lẹ́sẹ̀kẹsẹ̀ sàárè rẹ̀ yóò fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tan ìmọ́lẹ̀ sí yóò mọ bẹ nínú ìgbádùn yóò mọ bẹ nínú dùnú yóò mọ bẹ nínú aráyá kò pẹ́ kó dínà yóò wá rí arákùnrin kan tó ń bọ̀ lọ́ọ̀tán yóò wá bá a yóò wá jókòó yóò wá gba lálejò arákùnrin ni kò sí èèyàn tó rẹwà tó aṣọ ọrùn rẹ̀ rẹwà ìrísí rẹ̀ ó rẹwà ká máa bèèrè lọ́wọ́ rẹ̀ pé ta ni ìwọ ta ni ìwọ ìyẹn ní òkú mùsùlùmí máa béèrè pé ta ni ìwọ a máa ń yà èmi ni ìwọ èmi òun ni ìwọ àbúrò ló ṣe rí bẹ́ẹ̀ a ní ṣe orí iṣẹ́ rẹ tó máa ń ṣe ìwà dáadáa tó máa ń wù láyé ẹ̀sìn ọlọ́run tó ń sìn ìgbàgbọ́ nínú ìdọ́kọ̀sọ ọlọ́run tó gbàgbọ́ ọlọ́run tó ń sìn lọ́kàn ṣoṣo òun lọ́lọ́run olóṣọ di èèyàn báyìí inú ro mọ̀ wá dùn inú ro wá dùn ah bá ti mọ̀ gan kí tún ṣe ibi tí mo ṣe láyé lọ láìpẹ́ láì jìnnà wọ́n tẹ ìtẹ́ àlùjànnà wọ́n tẹ fún òun náà wọ́n máa sílẹ̀kùn àlùjànnà fún kó náà máa wò lọ́ọ̀kan báyìí atẹ́gùn rẹ̀ òórùn rẹ̀ afẹ́fẹ́ bẹ̀ ìgbádùn bẹ̀ yóò máa ta sí i láà ó máa bẹ ọlọ́run pé wọ́n lọ yá wọléwà ni akínní sáà jẹ́kálẹ̀ kìámọ̀dé bẹ́ẹ̀ ni kàmá ti olúwa mi tètè jẹ́kílẹ̀ ayé parẹ́ kó ṣèṣì romi gé wà jẹ́nà kí mọ gbádùn so ìdàkejì tí kẹfìrí ń sọ lòun ò mọ̀ sọ kẹfìrí mọ̀ sọ pé ya rọ́b ìwọ olúwa mi láàtó kìíní sáà láàtó kìíní sáà dákun mọ̀jẹ̀ kiri ayé parẹ́ mọ̀jẹ̀ kálí kìí àmọ̀ dé mùsùlùmí mà ní ya rọ́b ìwọ olúwa mi akìíní sáà jẹ̀mọ́ ìwọ ní wàṣẹlẹ̀ ẹnu méjèèjì àwọn náà ti mọ̀ ọlọ́run ti ṣàdéhùn pé ilé ayé parẹ́ ọmọ ènìyàn àní ọlọ́run padà wá gbé wa dìde á ṣe ìṣòro fún ọlọ́run lẹ́yìn ọkọ̀ ọ̀kan wa ìṣòro ń bẹ lálùkìyà náà. so rírí àkọ́kọ́ tí gbogbo kèfèrí yóò rí màláìkà wọ́n á rí wọn nínú ìbànújẹ́ nù wọ́n á rí wọn nínú ìdùnnú nínú ìbànújẹ́ nínú òfò ni wọ́n mọ̀ bẹ ní ọjọ́ náà. rírí ẹlẹ́ẹ̀kejì rírí ẹlẹ́ẹ̀kejì òun náà ni lọ́run sọ fún wa nínú àyà yìí ọ̀nà ni ọmọ yàrá ọ̀nà màláíkà ọlọ́ ní ìjọ náà lọ́jọ́ kìyàmọ̀ wọ́n mọ̀ rí àwọn màláíkà láàbò ṣúrọ̀ ọ̀yàwó mọ ibi nílẹ̀ mọ́jírí bí ọlọ́ ní kò sí orí kankan tí wọ́n rí ní wọ́n rí màláíkà bẹ́ẹ̀ dẹ̀ kò sí dùnú mbẹ́ o kò sí orí mbẹ́ kò sí dùnú mbẹ́ fún wọn. wáyà kúlù na ṣíjírọ̀ màjúrọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ mọ̀ sọ fún wọn pé haraman muharraman aleikum ìwọ ni ayọ̀ ìdùnnú ayọ̀ ìdùnnú ìtúraká ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ti ṣe lè wọ̀ fún yín àlùjànnà ẹ̀ ní wọ̀ iná ọlọ́run ẹ̀ wọ̀ hijra mahjura kò sígbà láàyè fún yín kò sóore fún yín kò sátúbọ̀tán dáadáa fún yín. وقدمنا إلى ما عملين وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ọlọ́ni wàkọ̀dímnà ìlànà àmìlùmìnà عمل ọlọ́ni wàkọ̀dímnà gbogbo dáadáa gbogbo oore kíkẹfẹ̀ẹ́rí aláìnígbàgbọ́ nínú ọlọ́run lọ́kàn ṣoṣo tí ò gba ànábì gbọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni gbogbo tó bá ṣe ní dáadáa ó ṣe dáadáa sí ìyá ni bàbá rẹ̀ ni ó pàgbàlagbà lé ni ó rẹ̀ ó rẹ̀ àwọn èèyàn ó ṣàánú àwọn èèyàn ni ẹni tó ń ké ó rẹ̀ lẹ́kún ẹni tó ń banújẹ́ ó dùn nú gbogbo dáadáa tó máa ti pátápátá wàkọ̀dìmùnà ìlànà àmìlùmínì àmàlì ọlọ́run ní gbogbo tá a ṣe tí wọ́n ti pátápátá kò sí kan nínú ẹ̀ nínú ẹ̀ tí wọ́n mú lọ bó wọn lọ́wọ́ ilé ayé ló mọ̀ wọn nígbà ẹ̀sán yọ kàn báyìí lálẹ́ kìíyà ẹ̀mọ̀ fàjálínáwù bàbá àmọ̀ sórọ̀ gbogbo iṣẹ́ dáadáa wọ́n ṣe rẹ̀ tí wọ́n pọ̀ tó ọlọ́run ní aṣẹ́ ní kíni habahan mansuro kí náà pè ní habahan jama ó ṣe ṣe kárántí nígbà míì tí oòrùn tó bá gba bí ìwò kan bí ìwò wíńdò tó gbà wọlé wa tó wá báyìí tó bá wọnú ẹ̀ tó bá wọnú oòrùn yẹn ó máa rí bẹ́ẹ̀ nítorí àwọn bí eruku náà pè ní rè ìtànná oòrùn tó bá wọlé tó bá wọnú ẹ̀ dáadáa ó mọ̀ níbi ẹni táwọn eruku kan eruku ń fẹ́ nínú rẹ̀ jama kò ṣeé dì mú kò ṣeé mú dání kò wúlò kò sàǹfààní bẹ́ẹ̀ náà níṣẹ́ tí gbogbo kèfèrí bá ṣe láyé nínú iṣẹ́ olóore kò wúlò kò sàǹfààní ní alìkìyàmọ̀ tó bá jẹ́ bàbá ni jama kò sóore fún mi lórí gbogbo dààmú tó dààmú lórí ọmọ lórí wàhálà lórí àwọn ìyàwó ó rán ọmọ lọ́lẹ̀wé ó ṣe dáadáa sí wọn ó fi ilé ayé lé wọn lọ́wọ́ ẹ ó tọ́ wọn sọ́nà ó tọ́ wọn dáadáa ó fi ilé ayé mọ̀ wọ́n àmọ́ kò fún wọn lẹ́sìn ọlọ́run òun kò tiẹ̀ ẹni gbogbo yóò fún wọn tẹ̀mọ́ gbogbo tó ṣe ilé ayé náà ló mọ̀ bí ó bá késo rẹ̀ ayé yìí ni kọ́ mọ mọ́tò fún kí wọ́n kọ́lé fún àbí lẹ́yìn náà gan kò sì tán ndé ó bá kú kò sí mọ́ bẹ́ẹ̀ náà ni ìyá náà tó dààmú kò gba muhammad sallallahu alaihi wa sallam gbàgbọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run kú gbogbo wàhálà pátápátá tí wọ́n ṣe ayé iná lè rẹ̀ lẹ́yìn ẹ̀ ọlọ́run ni wọ́n eruku sàtẹ̀ tó lè eruku gan ṣe eruku nìyí pátákùn bá eruku rí lára wa nígbà míì ẹ bá ráwọn ọlọ́kadà tó ń bẹ ní àwọn bíi oko afọ́ni gbogbo irun mọ wọn irun orí wọn báyìí gbogbo ó dúdú yóò pọ́n látàrí eruku kèé ṣe irú eruku eléyìí lọ́lọ́run sọ eléyìí tiẹ̀ tún ní àǹfààní kíkiní nínú kíkiní ẹ̀rẹ́ eléyìí àbá àmọ́sọ́rọ̀ ọlọ́run kò sí ìsábàdì fúnlẹ̀ ẹ̀rí bírè ẹ̀ta aná ẹ̀ta oòrùn tí oòrùn tó tàn sínú ilé tá à ń bẹ nínú òkùnkùn tóòrùn bá tàn síbi kan bí ibì kan bẹ tó lu nínú ilé òòrùn wá tàn síbẹ̀ tó bá wo bí wọ́n ṣe tàn tó gùn yẹn wàá máa ní kíní kan bẹ́ẹ̀ ni pé àwọn ewu kan nǹkan pè ní àbáhù nìyẹn ẹ dákun àǹfààní wo ló ń bẹ mẹ́jọ náà àǹfààní wo kì í ṣe iye pẹ̀ táàtì kọ́lé kò wúlò fún kankan kò wúlò fún kankan kò ṣeé bímú kò ṣeé dìmú kò ṣeé gbámú kò ṣeé sọ kò sàǹfààní ọ̀nà ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ni ṣé àwọn kìtìrí àwọn aláyè nígbàgbọ́ nínú ọlọ́run àwọn ọ̀tọ̀ ọlọ́run ọ̀tá ànábì àwọn tí wọn ò sin ọlọ́run ọba nílé ayé wọn ò pòfin ọlọ́run ọba mọ́ ọlọ́run ní kí ó mọ jẹ́ fún wọn nù kí ló fà á gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ dáadáa ọwọ́ rẹ̀ iṣẹ́ dáadáa sóbì ìṣe dáadáa sọmọ ọ̀rẹ́ aládùúgbò aráalé ìpọ́nyànlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ṣó lóore bí ẹ̀ máa fẹ́ gèrè rẹ̀ jẹ̀ máa ìmánì ìgbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run bọ́ allah la ilaha illallah muhammadu rasulullah eléyìí jẹ́ kókó májẹ̀mú tọ́lọ́run máa ń wò fún tó lè gbaṣẹ́ rí lọ́wọ́ ẹ̀dá bí ẹ̀ bá ti ṣe olóore tí ò sáwọn eléyìí mẹ́jẹ̀ máa kò sàǹfààní fún kò sórí mẹ́fún kò wúlò fún láyé kò wúlò fún láyé kìíyà náà abẹ́lẹ́ ọkọ náà kò mọ̀ ṣètò wa torí ẹ̀ àwọn afáàsùn náà fi máa ń pè wá sákèésí ká dáàbòbò ìmánì wa torí tí ìmánì bá ti bàjẹ́ jẹ̀má ó ti tàn gbogbo tí àbá mọ lórí ẹ̀ ó ti dò fúùtù fẹ́tẹ̀ ó ti di àbá àmọ́ sórọ̀ kò sẹ́rẹ̀ mẹ́ kò sáfà ní mẹ́ kò sí nǹkan kan mọ́ kò wúlò kò wúlò kí láǹfààní iṣẹ́ eré tá à ń ṣe láyé tá à nígbà ládàá rẹ̀ lálùkìyàmọ̀ kí láǹfààní rẹ̀ kí ni wúlò rẹ̀ torí ẹ̀ kò dọ̀wọ́ wa àfi máa ń sọ fún wa má tójú bọlé má lọlé yẹmí wò ẹ má lọlé yẹmí wò má dẹ̀ kí wọ́n yí ẹ wò láì ṣe mẹ́díkù dọ́kítọ̀ àfi dọ́kítọ̀ tó bá fẹ́ yí ẹ̀jẹ̀ rẹ̀ wò lókù àbọ̀ fẹ́ wo àárẹ̀ ara rẹ̀ ṣùgbọ́n kó wá lọlé afá kan tó ń tẹ yẹpẹ̀ àbò lọlé ẹnìkan tó ń fa tẹ̀sùbà tó ń lo omi tó ń lo àtẹ́lẹwọ́ pamit ẹni ah mo ti rí lọ́wọ́ yìí ẹ̀yin ò lè rí ẹ̀rí làwọ̀ yìí ni mo ti rí mo ti rí ẹ̀rí ìyá ìyá rẹ ló ń ṣe ọ ìyálé ìyá rẹ ló wà ní ẹ mo ti rí gbogbo àwọn eléyìí ni wọ́n fẹ́ ba ìgbésí ayé ẹni jẹ́ àyàmẹ ẹni wọ́n fẹ́ bàjẹ́ nù a gbọ́dọ̀ ṣọ́ra kúrò ní irú àwọn ìbáwọn ká má bàa ba ìmọ̀ nìwà jẹ́ أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا الله يدعو إلى القيامة أصحاب الجنة الله يري أوان على الجنة أبلون الله كو كان قال تو أما كو كان wọn àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ọmọ wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwọn ìyàwó wa àwọn ọ̀rẹ́ wa alábàágbé wa ará àdúgbò wa kọ́nà kó ṣe wá nínú àwọn ẹni àlùjẹ́nà kó ṣe wá nínú àwọn asáàbù ìjẹ́nà àwọn tí ó wà àlùjẹ́nà torí pé kò sí oore kò sí ìdùnnú kò sí ayọ̀ kò sí ìfọ̀kànbalẹ̀ tíyàn bá jẹ́ ara ilé àlùjẹ́nà lálùkìyà náà àdúrà ńlá ni ìyẹn láti máa ṣiṣẹ́ tọ́ máa gbàgbé nínú sọ́tùlẹ̀ ẹ̀ ní sọ́tùlẹ̀ àṣírí ọlọ́nilẹ̀ ayẹ tẹ̀wí ọlọ́ni kò jọra wọn asáàbù náà rí wọn asáàbù àwọn ará ilé àlùjànnà àtàwọn ará ilé iná they are not the same àá ṣe àfiwé rúmù láyé tá a wà yìí gan ẹni ń bẹlẹ wọn àdẹni tó ń bẹlẹ òtẹ́ẹ̀lì ní bákan náà ìyẹn bẹ Sheraton ìyẹn ń bẹlẹ wọn kirikiri bákan náà nílẹ̀ ayé tá a wà yìí nù tó ti pé ìgbádùn ayé níwọ̀nba ni ìgbádùn ayé ìgbà kan àsìkò kan náà ló mọ ìjìyà ayé níwọ̀nba ni ìjìyà ayé ó ní ààlà síbẹ̀síbẹ̀ àwọn náà mọ̀ pé hmm, wọn níbi ìrọ̀ rẹ pé èwo ló fẹ́ ṣé ká fún ẹ ní súùtù ní Sheraton ló fẹ́ ni àbẹ́kábẹ́ wá fúláàtì ní Kirikiri ẹ má béèrè lọ́wọ́ rẹ mo mèsì rẹ mo ò lè dára ẹ láàmú ọlọ́run ní ṣe wá lérú ẹ̀wọ̀n èsì ẹ náà nù láti fi ṣàdúrà yẹmọ <laughs> láyé nù láyé tá a wáyé nù ọlọ́ni láyé tẹ̀wí ọlọ́ni kò jọra wọn o àṣàbùn náà àwọn èrò náà àwọn èrò náà àwọn ẹni náà wà á sàábù ìjánná àwọn èrò àlùjánná àsàábù ìjánná tí mo lè fa ìzò ọlọ́run ní àwọn èrò àlùjánná àwọn ni wọ́n jèrè o àwọn ọbẹ̀ nínú fọkànbalẹ̀ o àwọn ẹlẹ́ni ọlá lẹ́ni ọlá àwọn ọmọ ọbẹ̀ nínú dùnú jama àdúrà lásán ràn án ẹlẹ́ni dákun ṣe nílẹ̀ ní àlùjánná o ètò ẹnu ló fi ń tọrọ wá kókó wá faransé kátẹ ló fi ọlọ́run òsànàbí sallallahu alaihi wasallam ká mójútó òun ọlọ́run bá fẹ́ ká ṣe ní ká ṣe tó bá fẹ́ ká má ṣe ká jìnà sí ìtí yẹn fi di ẹni àlùjànnà nìyẹn ọlọ́run ní ashabul jannati ọlọ́run ní ẹ̀rí àwọn àwọn èrò àlùjànnà yawma idin yawma idin ní ọjọ́ alqiyama khairu mustaqarra khairu mustaqarra ah ibùgbé ibùgbé dáadáa ibùgbé eré ààyè eré ààyè ìfọkànbalẹ̀ ààyè ìdùnnú òun yóò mọ̀ jẹ́ títí wọn. wà á sanumọ̀ kílà jẹ̀mọ́ àwọn ni wọ́n ní ọ̀rọ̀ orí lẹ́nu ọ̀rọ̀ orí ọ̀rọ̀ dáadáa kí ni ọ̀rọ̀ tó mọ̀ dá lẹ́nu wọn àfọ̀mọ́ náà ni alhamdulillah ọlọ́run adúpẹ́ subhanallah ọ̀rọ̀ rí wọ́n mọ̀ dúpẹ́ fọlọ́run wọ́n fẹ̀mí ìmoore ọlọ́run ilé ayé òun ni náà ti ti wọn alkiyama làlùjẹ́nà ti ti wọn ẹ̀rí kẹfẹ́rí ilé ayé ń bí òun náà ni alìjẹ́nà ti ti yẹ alkiyama òun náà ni náà ti ti yẹ jẹ́mọ́ anagba muhammad sallallahu alayhi wa sallam nínú bukhari ó ní adúniya ó ní ẹ̀rí ilé ayé síjẹ́ nílùmọ́mẹ́lì ọgbà ẹ̀wọ̀n ni fún mímí àbí wàjánatul káfíìr ọgbà àdìrà ni fún kèfèrí torí pé mùsùlùmí má ṣe má tọ̀ má jiyàn sí haram nílé ọlọ́run fẹ́ ìdánlọ́wọ́n bò fẹ́ òun ní má ìdánlọ́wọ́n bò fẹ́ mùsùlùmí kò ní í òun ọlọ́run fẹ́ ní òfẹ́ torí ẹ̀ ló fi dàbẹ́ ni pé ah nǹkan fẹ́ lè díẹ̀ torí pé ilé ayé tá a wà yìí ìranù òun ló láyé òṣì òun ló pé láyé ìranù ló láyé ìranù ìbàjẹ́ òun ló gbówó lórí láyé lẹ́sìn máa réyàn yóò mọ̀ ṣe rádaràdá yóò sì máa lówó yóò mọ̀ ṣe pátípátí yóò sì máa kọ́lé yóò mọ̀ ṣe báṣubáṣu wọ́nranwọ́nran tí ẹ bá lè ya wèrè dé náà ni ó fi lówó dé lẹ́sìn mọ̀ pé kò sẹ́sàn kan ẹ̀sán kan tó péye kò sí ilé ayé àlẹ́kẹ́yàmọ̀ lẹ́sàn wà èyí mọ bú ọlọ́run yóò sì mọ lówó èyí mọ bú ànábì yóò sì mọ kọ́lé èyí mọ ha àwọn kì í mùsùlùmí léèmọ̀ yóò sì mọ gba ìlú jẹ̀mọ́ àlùjẹ́nà tiẹ̀ lòun lòun kì í pẹ́ tán <laughs> njẹ́ ó bá tán yóò wà lọ fèsì iná rẹ̀ lálẹ́ kìyà náà. ويوم يتشقق السماء بالغمام ونزل الملائكة ونزل الملائكة تنزيلا ọlọ́ni ọjọ́ alẹ́kẹ̀yàmà wẹ̀yàwùmá ọjọ́ ni tẹ̀sẹ̀ kọkù sàmà sàmà ọmọ fẹ́ pẹ́ẹ́pẹ́ pẹ́ẹ́pẹ́ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma oní ọlọ́run ọba yóò kó gbogbo yóò kó gbogbo ọmọ ènìyàn yóò kó wájọ àtàlùtàn ní àti èèyàn ní àti gbogbo ń tọ́lọ̀ ọba dá yóò kó wa sójú kan náà sánmọ́ máa máa fàyà pẹ́ẹ́pẹ́ yóò máa yà sánmọ́ táwọn olókè náà ni yóò máa yà bí aṣọ tó ti gbó ṣe máa yà yóò fàyà tàṣà kọ́pù ṣàkọ́kọ́ yóò máa bẹ́ pẹ́ẹ́pẹ́ bọ́lọ̀ ló dáa bọ́lọ̀ ló dáa yóò fàyà tàṣà kọ́pù sàmà bẹ̀lẹ̀rẹ̀mẹ́ni wọnú zílẹ̀ lẹ́mẹ̀lá ìkẹ́tù tẹ̀ zílẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́wọ́n ọba ó sì mọ̀ sọ̀kalẹ̀ nígbẹ̀yìn. الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ọlọ́ni ẹ̀rí ọjọ́ náà ọjọ́ kìíyá náà ìkápá ọjọ́ náà agbára ọjọ́ náà àṣẹ ọjọ́ náà ṣe ọlọ́run ọba rahman ni allah subhanahu wa ta'ala nìkan ló ní ìkápá lọ́jọ́ náà ló lágbára bẹ́ẹ̀ ni òun náà ló lágbára náà nísìnyí o àmọ́ ọmọ nìyẹn nìyí bọ́lọ̀ bá fún olówó yóò sọ rẹ̀ dé nǹkan míì bọ́lọ̀ bá fún onípò yóò sọ rẹ̀ dé nǹkan míì jẹ̀mọ́ ẹ mọ̀rẹ́ lòmíì nínú ọmọ nìyẹn ẹgbẹ́ yìí tí wọ́n bí yóò sì máa ṣagídí yóò máa ṣe táǹkù táǹkù torí pé ó ti nípò ó ti lọ́lá àní ẹ mọ bá ẹ mọ sọ yẹn mọ ọ̀rọ̀ náà là ń kà sí èdè ọ̀rọ̀ ọlọ́run olè ń kà tá ló ń jẹ́ ọlọ́run tá ló ń jẹ́ ọlọ́run á dàbí ẹni pé wọn ò bí bí ẹni pé bó ṣe dáyé gbàrà báyìí ó kàn dàgbà bẹ́ẹ̀ ó sì lówó bẹ́ẹ̀ irọ́ sì ni ẹni tá à ń sọ yìí ó ti tìgbà kan wà bí ọmọ kékeré tó ń lo pampers yìí fún sunday monday òun náà wá dàgbà torípò lówó torípò kọ́lé torípò nípò torípò di gọ́vnọ̀ torípò di pírẹ́sídẹ́ǹtì torípò di afá ẹ̀rọ afá mi náà ni yóò mọ̀ ṣe wọ́nà wọ́nà bí bí ẹni tó mọ̀ gbogbooro wọn ni àwọn àlàfà yìí tán lọ́nà tára bá ní kó ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ bọ́lọ̀ sọ̀rọ̀ bọ́lọ̀ wọn gbọ́ kò gbọ́ kí ni àwọn iṣẹ́ ẹgbẹ́ rẹ lẹ́yìn ọlọ́run irú wọn jẹ́ ti wá pọ̀ ní sínú ọmọ kéékèèké lọ́rin ọmọ kéékèèké báyìí ká ń gbé máìkì léwọ̀ lẹ́nu wo jẹ́ kó sì máa kọ́ máa dèbí fún ẹ̀yìn kan sọ ń dò ní ó ní ọ̀rọ̀ ọlọ́run ti sọ́lọ̀ ọmọ kéékèèké kò sí nǹkan kan tó kì wọ́n láyà tí wọ́n lè sọ sí ọlọ́run sanabi sallallahu alayhi wa sallam jẹ̀mọ́ ìwé lẹ́yìn ẹ bá wò dáadáa pé ó lówó ẹ bá wò bí àwọn ẹ̀ máa ń wò àwọn dẹ̀dẹ̀ òru ẹgbẹ́ rẹ̀ máa ń wò ọmọ ń gbọ́ wá sí rẹ̀ ó lérò lẹ́yìn nítorí máa ń fàánù tí yẹn fi máa ń ṣe yóò rí rẹ̀ tán á rí rẹ̀ pé àà àwa làwọn à ń bẹ wọn ti wá àfi èèyàn twenty thousand wò èèyàn wà ní kíni ó mọ èèyàn tó wà láyé ní o bá kú wọn nìkan ló mọ bẹ nínú sáré torí ẹ àyègbàtàn jẹ pẹ̀lú pé wọn pọ̀ jàmá mi pọ̀ àwọn èrò ẹ̀yìn mi pọ̀ àwọn tó ń wò mí pọ̀ owó yìí pọ̀ àyègbàtàn jẹ bí yẹn bá gbàtàn jẹ lórí ilé ìjàmá yóò kábàámọ̀ torí agbára ìkápá ọlọ́run ọba lónìí

agbára ọlọ́run ìkápá ọlọ́run ọba ni. wọ́n ní wọ́n ní sílẹ̀ alimọ̀lá ike tuntun zila alimọ̀lùkù yahoo man yóò déné ní hakunlẹ̀ rahman wàkẹ́ẹ́nà yahoo man ala kẹfìrí iná àfihàn ọlọ́run ní ọjọ́ alùkìyàmà ah, ọjọ́ ilé kókó oní fún gbogbo kékeré ọjọ́ ilé kókó ní fún gbogbo kèfèrí gbogbo aláìnígbàgbọ́ gbogbo aláìsínlọ́run lọ́kan ṣoṣo ọlọ́run aláìnígbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run àlùkìyàmù lè ọlọ́run ló sọ bẹ́ẹ̀ yóò lè àṣír yá yóò alìmọ̀dáṣír kọ́ńfà àǹdẹ̀r wọ́rọ́bàkà fàkàbír wàṣíyàbàkà fàtọ̀yẹr wọ́rùbzàfàjọ́d. ولا تنم تستكثر ولربك فاصبر يوم نقر في الناقور ọlọ́run ní ọjọ́ tí mọ̀lẹ́kà tí ó fọn fèrè tí ó fọn fèrè fàdáàlìkà yawma idin alàlìkàfèrè nàásìr. ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ ilé kókó àwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo wọ́n mọ̀ ọbẹ̀ nínú rọrùn bẹ́ẹ̀ làwọn kèfèrí wọ́n mọ̀ bẹ nínú kíni nínú òmìnira eléyìí ní tọ́lọ́ sọ fún wa o nínú àyà yìí wa kana yawman ala al-kafirina asira ọlọ́run ní ọjọ́ ilé popo ni ó jẹ fún gbogbo kèfèrí gbogbo ìran kèfèrí ẹni tó ní kò sọ́lọ́run tí ò gbọ́ lọ́run gbọ́ kèfèrí ni ẹni tó ní pọ́ lọ́run ń bẹ àbí ọlọ́run ọ̀ ń bẹ àmọ́ kì í ṣe ẹyọ kan kèfèrí ni ẹni tó ní ọlọ́run bẹ ó wá pọ̀ kò fẹ́ lóǹkà kẹfìrí ni ẹni tó sì ní kò sọ́lọ̀ rárá kẹfìrí lòun náà. ọlọ́run gbogbo yín pátá àgbéyàn bá kú lórí ẹ̀ lókun bẹ́ẹ̀ bá yẹ lè kú lórí ẹ̀ èyí bẹ nínú ìnira èyí bẹ nínú alákìyàmà. يا ليتني اتخذت مع الرسول سبيلا ọlọ́run ní ọjọ́ náà yàábù bọ́ọ̀lìm yàábù àbọ́ọ̀lìm aláyàdé yìí gbogbo kẹfẹ́rí wọ́n tọ́ ọmọ ẹnu báyìí wọ́n wá gbé jẹ́ àti mẹ́tí máa ń ṣe báwọn ẹni máa ń tọ́ ọmọ ah ọmọ kábàámọ̀ nígbà wọn ti rí ní tí wọ́n pè nírọ́ kí náà pè nírọ́ wọn ní kò sí ìjì ọlọ́run kò sí ìṣirò ọlọ́run kò sí ẹ̀ṣẹ̀ kankan wọ́n mọ̀ gékàjẹ́ wọ́n tọ́ ọbẹ̀nu gékàjẹ́ pé ààbò zọ́ọ̀lìm gbogbo kẹfìrí gbogbo mùsùlùkì gbogbo ẹni bá kú lórí ìṣẹ̀ṣe ìtọ́lọ̀ sọ fún wa nù torí ẹ̀ láyé kú àti mùsùlùmí àyèfàyélẹ̀ àyèfàyélẹ̀ àti ká jẹ́ bóyá nínú wọn ní ah, àfáà sẹ́yìn ti kú rí nígbò lẹ́tí wá mọ̀ sígbà tí ọba tó kú rí kó tó dodo. yàkúlù ya létani gbogbo kẹfìrí kọ̀ọ̀kan wọ́n mọ̀ gíra wọn níkàjẹ wọ́n mọ̀ kábàámọ̀ wọ́n mọ̀ sọ lẹ́nu ya létani ìṣe àmọ̀ ni o ìtẹ́fàṣù máa rọ sùn ní sẹ̀bílà ìlànà náà dì ní bá wà nù ìlànà náà dì bá wà sùn ìsìláàmù ní bá wà sùn ẹsẹ̀ níta náà bí gbẹ́sẹ̀ kà ní ìbá gbẹ́sẹ̀ kà òfin ẹni ìbá pamọ́ o yà á lẹ ìta ni ìtẹ̀kọ́tù máa rọ̀ sórí sẹ̀bíìlà kò bá dá kí n bá nàbí rìn kò bá dá kí n bá nàbí kẹgbẹ́ kò bá dá kí n bá nàbí wọlé ọlá kí n bá wọlé ọ̀la yà wáyé lẹ́tà lẹ́yìntà ni lẹ́mùtẹ́sí ní fúlànà nìkọ́lì ìlà ah ìgbé mi o ìbámọ́ ti bá lágbájá tí mo bá rìn ìbámọ́ ti bá rìn ẹ ìbámọ́ ti bá rìn obìnrin tí mo bá rìn ìbámọ́ ti bá rìn ọkùnrin tí mo bá rìn ìbámọ́ ti bá rìn gbogbo àwọn tí mo bá rìn láyé tí mi fi bá ànábì rìn á ìbámọ́ ti bá wọn rìn kí ló dé làkọ́dé adọ́lẹ́ni àni zikiri bá àdá ìdíjà àni wàkẹ́ náà ṣe ìtọ́nu ní ìsáàní fàdúrà ọlọ́run ilẹ̀ àkọ́dé adọ́lẹ̀ ni a ní zikiri ọmọ èyí yóò mọ kábàámọ̀ pé ah ẹni tí mo bá rìn láyé ló ṣì mí lọ́nà òun ló ṣì mí lọ́nà níbi tí ìlànà Muhammad sallallahu alayhi wa sallam ó kó ti ẹ̀ràn mi ni abánidáni kò bánidébẹ̀ Allahu akbar torí ẹ̀ mọ́ gbàtàn jẹ láti primary school láti jọ wà adẹ́jọ́ secondary school ní àtijọ́ ta yunifásitì torí ẹ̀ ló fi máa wá nílànà tí ń rìn tí ò tẹ́ tí ò ṣe lànà ọlọ́run gbogbo lẹ́yìn ò nídìí ẹ̀ yàmá a máa ń bá ní dáa ní àìbá ní débẹ̀ tó bá dọjọ́ kìyà mọ́ fúnra rẹ̀ ló ṣe ìṣòro iṣẹ́ ọwọ́ ara rẹ̀ fúnra rẹ̀ yàmá yà fúnra rẹ̀ lọ́mọ ní àkí ọmọ ènìyàn tó bá dọjọ́ kìyà mọ́ àmọ́ sá fúnra wa ó rí alájọbí rẹ̀ ó sì sá fún alájọbí rẹ̀ ní orí yọ yóò kẹ́yìn sí ọ ìyá rẹ̀ ó yọ yóò sá wọn ó rí yá rẹ̀ ó sá bàbá òrí ọmọ yóò jìnà sí ọmọ òrí bàbá yóò jìnà sí ọ̀rẹ́ ọ̀ nígbà ẹ̀jẹ̀ ti ń sáfẹ́ díẹ̀ làwọn eh, ń sọ ọ̀rẹ́ lèkúlè yá ọmọ yìí ní lèkúlè mìíràn yá ọmọ yìí sáré ní oníkálukú ni ó gbé ẹrù ara rẹ̀ níjọ́ náà torí ẹ̀ ìyá máa kábàámọ̀ tó bá dálé kìyà mọ̀ pé ah ìwọ olúwa mi ta ló ní kí n balagbada ṣe ta ló ní kí n mú lọ́rẹ̀ẹ́ mú lọ́rẹ̀ẹ́ ló sì mí mo sì mọ́ kí n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o olórí ibú rẹ̀ nígbà tí mo ti mú lọ́dà tó bá mi ti kìnnú mọ́ ló bá wọ́ mi lọ tí máa ń lọ ó bá gbaṣọ ó gbà sùlámù lára ni mo rò bóore ni láì mọ̀ pé ìbànújẹ́ ọjọ́ ni ó kábàámọ̀ àbámọ̀ tí ìṣe kékeré làkọ́rí àdọ́là ní anizikiri bàdà ìjà àní òun ló sì mí lọ́nà mo gbọ́rọ̀ ọlọ́run olónìmọ́ gbọ́mọ́ mo gbọ́rọ̀ ànábì olónìí jìnnà sí mò ń kírun olónìmọ́ kìímọ̀ mò ń gbà olónìmọ́ gbàmọ́ mo ń ṣe ìsìláàmù lónìí ẹ ẹ̀sìn kẹ́kẹ́ ọgbẹ́ni kankan là irọ́ ní gbogbo ẹ̀ wàkàyànà ṣàìtọ́nù lè sáni fàdúrà àṣeéṣe ìtọ́ni ni ó tàn mí sì mí lọ́nà ni jẹ̀mọ́ ẹ̀rí pẹ̀lú ayé tá a wà yìí náà ìyá máa kábàámọ̀ nílẹ̀ ayé tá a wà yìí lórí ayé wọ́n sọ fún un má mú gbó mọ́ má mú payá mọ́ má mú sìgá mọ́ bùsọ̀rẹ́ ń bẹ́ẹ̀ ẹ gbára yín náà sọ̀rọ̀ ìgbàlódégbà lò má mu sìgá mọ́ àwọn gbádùn dáadáa mo ti àgbàdùn àpò obìnrin ìjọ àṣeṣe náà kò sí kankan tí ó ṣẹlẹ̀ nígbà wọn sọ fún ojú ọmọ ojú ọmọ ọgbọ̀n ọdún lọ ọmọ ogójì ọdún lọ àádọ́ta ọdún lọ jẹ̀mọ́ ẹ̀mí rẹ̀ wá gùn dáadáa nígbà tí èpì ọmọ ọgọ́rin ọdún òbí <laughs> seventy sí eighty báyìí ah, gbogbo eyín eyín ò sí lẹ́nu bàbá mọ́ eyín ti jóná gbogbo ọ̀nà fún ti jẹrà gbogbo kíndìnrín ti dín pẹ́ta ó ti dín pẹ́ta omi ò ní ju ọmọ ogójì ọdún lọ báyìí tẹ́ bá rí ẹ rò bóyá grandpa grand grand grand grandpa ni ẹ dákun sáwọn yẹn òye kábàámọ̀ ah! bàdà ti mọ ọdún máa mú sìgá mọ́ o wọ́n dẹ̀ sọ fún mi ìgbọ́ o wọ́n dẹ̀ sọ wá sí ní ìgbà ni o ọ̀rẹ́ ló kó bá mi o wọ́n dẹ̀ sọ fún mi o wọ́n dẹ̀ sọ fún mi o kódà mi máa ń dẹ̀ ń kárí bí páálí sìgá pé ah the smokers are liable to die young gbogbo àtàbà mu sìgá èwe láàpù ànídàgbà tá a fi kú mo gbójú kúrò mo rí o mo rí o lọ sọ́sìpítù lọ sọ́sìpítù lọ sí lùtù lọ káàkiri general hospital ó rí àwọn tí wọ́n kábàámọ̀ lórí ẹ̀sìn wọn wọ́n sọ fún wọn wọn ò gbọ́ ni skúṣì ni ògógóró ni ìmukúmu ni ọtí ni ni wọ́n mú ah, ẹ̀ṣẹ́ bàbá ń bẹ lọ́wọ́ mo mọ̀ pé màá tún kú kú ìṣọ́ tàbí kébé wàlá irú ẹ̀kọ́ kan ẹ lọ́sítù wà á rí wọn bẹ́ẹ̀ lọ́sítù wọ́n ti lo wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti fi ìṣẹ́ ní ìgbésí ayé wọ́n ti fi ráre wọ́n ti fi ṣòfò wọ́n sọ fún ṣìnà yìí ẹ̀ eh, lọ níyàwó ìyàwó lọ́lọ́ ni a máa ní ìyàwó wo kí wọ́n níyàwó kí wọ́n gbọ́ kí wọ́n bùkátà mọ́ gbalẹ̀ inú ọ̀ráyè mọ́ gbalẹ̀ ṣe má ti lọ ọ̀dọ̀ ẹ̀bí dè white ilé aṣẹ́wó ló ń gbé báwo má ti lọ ilé aṣẹ́wó ìtọ́wárò ní mú ti máa ń múlẹ̀ nìkan ní mú lọ́la kí ni fine boy young boy òmekele níní ó ṣe ṣe ṣe ṣe tó bá pàdé gonorrhea tó bá pàdé hiv jẹ̀mọ́ abẹ́rẹ́ wa wú débi pé mọ́nà tẹ́ẹ̀tì fún kò lè gbà ẹ̀dá kò sí òní kábàámọ̀ sí òní kábàámọ̀ yóò kábàámọ̀ yóò kábàámọ̀ bó bá lọ títí ó rí wọn bẹ́ẹ̀ tí wọ́n kábàámọ̀ tí wọ́n banújẹ́ ó dàbí kọ́lọ́n kó rí wá ní ilé ayé wọn padà ní ó ti lọ jẹ̀mọ́ sẹ́ni bó ṣe ń lọ fáwọn èèyàn kan láyé tó bá dá kìyàmọ̀ ó ti lọ fáwọn ẹlòmíì náà àwọn ọmọ àwọn kèfèrí yẹni tọ́lọ̀ sọ fún wa nínú àyà yìí ọlọ́ni ya wí lẹ́ta ọ̀yẹ́mọ̀ ya adùn bọ́ọ̀lì mọ́ aláyàdé yìí ọlọ́ni gbogbo kèfèrí gbogbo mùsùlùmí gbogbo aláìnígbàgbọ́ nínú òfin ọlọ́run nínú ànábì ọlọ́run wọ́n ní wọ́n mọ̀ gé kàjẹ́ wọ́n á gé kàjẹ́ ẹ́ yàkúlù ya létani wọ́n ní olúwa ní ìtẹ́kasímọ́ arọ́sù oníṣẹ́lẹ̀ ìlà ìbádẹ́símọ́ anábì ní ìbá sì mú lọ́rẹ́ o anábì ní ìbá sì mú lànà rẹ o ó ní ìbá sì tẹ̀lé ìlànà rẹ o ó ní ìbá sì pa òfin ẹ̀ mọ́ o yàwé làtà áà bí òun ní òbá ṣe rí egbé mi ò fo mi ò yàwé làtà wọ́n mọ̀ ṣépè lẹ́ra wọn lórí ègbé mi o òfò mi o àdánù mi o lẹ́yìn tí a ní lẹ́mú atẹ́kìlì fúlẹ́ nánú khalila kí ló wá ṣe mí náà kí ló ṣe mí tó yẹ pé irú èèyàn báyìí ni mo mú lọ rẹ̀ irú èèyàn báyìí torí ẹ̀ ló jẹ́ gbogbo wa nìyá gbọ́dọ̀ mẹ́ta mọ̀ mú lọ rẹ̀ ká mẹ́ta mú lọ rẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní alimarhu aláàdé khalilihi fàlẹ́yàndó àdókùnmọ̀ yìí kọ́lẹ́lì ó ní ẹ̀rọ ọmọnìyàn ọmọ ènìyàn <laughs> ìlànà tí ọ̀rẹ́ rẹ tó ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́tímọ́ ọ̀rẹ́ ayò rẹ oríkòsùn rẹ ìlànà tí bá ń rìn òun náà nìwọ náà rìn o tó bá rí bẹ́ẹ̀ ẹ ọmọ ẹ mú ẹ wo ní kíni ọ̀rẹ́ ẹlòmíì ọmọlúwàbí ni níbẹ̀rẹ̀ ọjọ́ rẹ ọmọlúwàbí ni ṣùgbọ́n kíni ó gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu irú wọn ni kùránì sọ yìí so ìyẹn máa wẹ tí ẹ máa mú lọ́rẹ̀ ayò ni ẹni tó bá ti mú lọ́rẹ̀ lọ́rẹ̀ ayò kò lékún ilé ayé rẹ̀ ọ̀rọ̀ àlùkí àmọ̀ rẹ̀ náà kò bẹ́ẹ̀ mójútó jẹ̀mọ́ mọ́ dágbére tó fi sáfún o gbọ́ mọ́ dágbére fún tó fi sáfún èyí ọ dáadáa yé kò pè é sí àlùkí àmọ̀ náà kò rẹ́ létí ẹ̀ tó bá ń sùn lọ́wọ́ má jì í wọ́n mọ sá lọ́ntì ẹ̀ ìyẹn kì í ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ gidi ọ̀rẹ́ dáadáa ní tí ó wúlò fún wa láyé ní òkè wá sí ní tí ó wúlò fún wa láyé kìyàmọ̀ bàbá gbàgbé rẹ̀ yóò ràn wá létí ọ̀rẹ́ nù ọ̀rẹ́ nù torí ẹ̀ mo bá ti máa ń kóra wá jọ ẹ̀ jọba wù láyé ẹ̀rí pé láyé tá a wà yìí àwọn èèyàn wọ́n èé múra wọn lọ́rẹ̀ẹ́ látara kìyàmọ̀ wọ́n lè múra wọn lọ́rẹ̀ẹ́ torí àdúgbò ọ̀rẹ́ ni àwọn tá a fẹ́ ṣe àwọn jọ àgbàdo jókòó ni àbí torí ìwé àbí torí iṣẹ́ àbí torí ìgbádùn àbí torí fàájì gbogbo tó láti pé jẹ̀mọ́ ó pẹ́ bóyá á padà bọ́ọ̀lẹ̀ náà ní níjọ́ kan so eléyìí òun ni tí ó mọ̀ rí bẹ́ẹ̀ fún àwọn àwọn kèfèrí tó bá dẹ̀ jáde kìyàmọ̀ ọlọ́ni yá wílẹ̀ tá yóò mọ̀ ní ẹgbẹ́ mi ò lẹ́yìn tani lẹ́nu àtẹ́sìndé fúlẹ́ nánú kọ́lí la kí ló ṣe mí ẹ́ tí mo mú lágbájá sòǹdókò masafi, tí mo mú lọ́rẹ̀ sòǹdókò mọ́sàáfì tí mo mú lọ́rẹ̀ kí ló ṣe ní ẹmọ sòǹdókò ẹmọ sòǹdókò zindíkù náà pé sòǹdókò kí ló ṣe ní tí mo mú zindíkù ẹni tí èsì lọ́wọ́ ẹni tí ó gbà náà dìgbọ́ ẹni tí ó gbà lùkùránì gbọ́ ẹni tí èké irun kí ló mú mi tí mo mú lọ́rẹ̀ tímọ́tímọ́tímọ́tímọ́ tímọ́tímọ́tímọ́ kí ló mú mi tí mo ṣe bẹ́ẹ̀ bàkọ́dé adọ́lá ni ẹni zikiri ó ti wọ́ mi lọ síbi ìlànà títí ẹ̀ ó mú mi kúrò níbi ìlànà ọlọ́run tí mò ń bẹ lórí ẹ̀ ah wákàna ṣètọ́nù ní sanu fàdúrà ẹ̀rí ṣètọ́nù ẹlẹ́tàn ní ṣètọ́nù fọmọ ènìyàn ṣètọ́nù máa fi dúdú pé funfun fọmọ ènìyàn ni pé funfun ni ah funfun ni ké dúdú ah ìgbádùn ni ìgbádùn ni ẹ wọn ni ẹ má ṣe kínní ẹ wọn mọ̀ dáhùn lọ́wọ́ wọn fẹ́ kẹ́ jáyé ni jàre wọn fẹ́ kẹ́ jáyé ni wọn fẹ́ kẹ́ ìrọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn nìyí mo mọ̀ ṣètọ́jú mo pọ́n fáwọn yẹn bẹ́ẹ̀ mo pọ́n fáwọn yẹn ìyẹn ẹ̀rọ yàrá ìrìn báyìí èmi ọmọ kékeré wọn thirty five years ẹ kọ́ àánú pé èmi kì í má jayé bó ṣe wù mí à irọ́ o wọn má jayé orí ẹ lọ àjẹpẹ́ <laughs> oní ọ̀sìn máa jẹ náà nígbà tó bá jẹ́ dé seventy ó máa rò mo ti bà nǹkan jẹ́ Allahu akbar abẹ́lọ́hún ọlọ́mọdé akábàámọ̀ bú àbámọ̀ bú bẹ́ẹ̀ o àbámọ̀ bú bẹ́ẹ̀. wàkọ́lá rọ̀ṣúl ọ̀nà anábì sallallahu alayhi wa sallam sọ fọ́lọ́ wọn bá àgbà tó séjì kan ó olúwa mi. يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا إن قومي àwọn tó àwọn tó rán mi sí ìtàkàdù ààrẹ quran màjúrọ wọn mọ ti yan kùránì lódì lọ́nà wo ni wọn mọ gba kùránì gbọ́ lọ́nà wo ni wọn mọ tẹ̀lé òfin ọlọ́run lọ́nà wo ni gbogbo tí wọ́n ń wí lọ́nà kùránì wọ́n mọ ń tàpá sí i. jama ìtàkàdù ààrẹ quran màjúrọ torí ẹ̀ kò dájú pé àìkọ́ṣe ìlànà wọn kẹfẹ́rí kẹfẹ́rí aláìnígbàgbọ́ kò sí kan nínú wọn tó bọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá gbọ́ wọ́n máa ń tàpá sọ́fọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni bá a ṣe ń sọ yìí gan èmi ò ti máa bínú aró ti máa ní kí ni ọ lára kí ni bí ọnu orí rẹ lélẹ́yìí má jẹ́ ni àbámọ̀ wọn ọjọ́ máa ń pa mí lóyún eré máa ń ti mí lóyún wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn ọ̀dà ìdókè ni ìtàkàdọ́ adal kùrhánì mahadúrà nìyẹn ó bọ̀ ikọ́ ọ̀tọ̀ àlùkùrhánì torí ẹ̀ ìwọ mùsùlùmí mọ̀jẹ̀ kó máa bẹ nínú ìṣesí rẹ ìròyìn rẹ wípé ó wà fi ọ̀nà kan yan kùránì lódì tó bá mọ kùránì ká máa ka tó bá máa ka àtiwọ́ tó mọ̀ ká àtiwọ́ tó mọ̀ ká ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ bọ́n máa ṣe ń kà á bọ́n máa ṣe ń wí ẹ máa tẹ̀lé ibẹ̀ lẹ́tí máa mófin lẹ́tí máa mú lánàá tá a bá ṣe báwọn àyàn kùránì lódì báwọn àmọ́ kùránì sọ ọ̀rọ̀ fún wa ó ń pòfin ọlọ́run fún wa àtẹ̀lé òfin ọlọ́run ní alukur'ani àyàn kur'ani lóde nù jama tọlọmọ tọlọmọ allah subhanahu wa ta'ala kó má ṣètò oníkàlùkù wa bẹ́ẹ̀ wàkọ́lá rasul oníwàkà dáàlìkà ja'alna likulli nabiyyin aduwan min al-mujrimin wa kafa bi rabbika hadiyan wa nasira ọlọ́ni wa muhammad sallallahu alaihi wa sallam fọkàn rẹ balẹ̀ títí fọkàn rẹ balẹ̀ má bàánú jẹ́ lóríṣiríṣi wọn sálùkùránì tí wọ́n ń pa á sí wọn ò gbọ́ bó ṣe ń wí tó ń kà wọn ka kẹtí ikú sí i ọlọ́ni wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwan minal mujrimin ọlọ́ni à nígbà a gbé ẹdí gẹ́gẹ́ bí ànáwí á gba àwọn tó jọta rẹ náà dìde pẹ̀lú ẹ̀ ó mọ̀ wí wọn nígbà ó mọ̀ ké wọn nígbà ó mọ̀ wọn ò ní rí sí kankan bẹ́ẹ̀ ni ọlọ́ni ṣùgbọ́n o wa kafa àmọ́ ìwọ ìwọ ọlọ́run jama abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wa oríkàlùkù wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sísinsin lórí Islam kó fi wá mọ̀nà ṣọlọ àmọ̀ tẹ̀síwájú ní ọ̀la ọjọ́ ọ̀la fọ́ọ̀dì àmọ̀ tẹ̀síwájú lágbára ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìkí agbọ́ yìí lọ́nà kó fi lékun ìmánì wa ọlọ́dẹ̀dẹ̀ ṣoṣo ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà abẹ́ ọlọ́run àwẹ̀ tẹ̀lé tí ó fẹ́ súnmọ́ bí tá a ti mú dópin lẹ́yìn àbẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́sá gbà lọ́wọ́ wa gbogbo tó ní kálukú wa fẹ́ tá a ti gbẹ lọ́run láti ìgbà tá a ti ń gbà wọ̀ láti ìdájí àbẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́sá gbà oníkálukú wa lóhùn wọ́n láti dẹ́pọ̀ sílọ ọlọ́run Allah subhanahu wa ta'ala وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آه. ọlọ́yà tó ọlá ní tọ́ọ̀dì àrí a kò ní sí nà ọ̀la ní nineteen ok kò ní sí tẹ̀sí lọ́la inṣàlá yóò di monday èmi ní eighteen bẹ́ẹ̀ ni ọ̀la nineteen anilẹ́sọ̀ níjọra friday island so inṣàlá yóò di monday lágbára ọlọ́run a nọ tẹ̀síwájú láti monday náà. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته